tí gbogbooru mọlẹ̀ ná kùrukùru wá bójú ọ wájà mi wò. hello hello ẹ ìyálóde mo ń gbádùn yìí mo ń gbádùn yìí ah, èyí náà ti gbọ́ o ìlú àṣeṣire kì í ṣàdédé dún ọ lè tó ń túmọ̀ sí pé ó dàbí pé kábíyèsí ọba adésànyà sànyà bàbá ti wájà o. Ah. Eh, ẹ wo ìdúró sí ìbẹ̀rẹ̀ sí o ẹ̀yà jẹ́ kí gbogbo wa pátá kí a fi pàdé sáàfin nísìnyí o. kábíyèsí. àwọn alálẹ̀ yóò pè ọ́. àṣẹ kábíyèsí. nígboro yẹn o ò ní ṣiṣẹ́. àṣẹ kábíyèsí. o ò ní ṣílẹ̀ tẹ. àṣẹ. nígboro yẹn. kábíyèsí. mo fẹ́ rìnrìn àjò mi ò sì ní sílé mo fẹ́ òdìlé mú torí pé ìwọ làgbà kàn. bawa dilim di kulit si balik yá mọ òwúwa relé ayé ni o torí pé ẹni tó bá ní ikú kábíyèsí kò jẹ́ káyéfì ń tọ̀ nǹkan ya gbọ́ pọ̀rọ̀ kúrú ní ara rẹ̀ wò síbi yẹn ṣe máa kùnú. Ah! ó dà kí ni wàá kàn sí tá a fẹ́ ṣe báyìí. àgbà ń kàn yín rè o ṣé máa ń pè àgbà kan bí àgbà kan ẹ̀yin lè dé bàbá yìí. ọlọ́run wàá jẹ́ eríkù bàbá yín sí ẹ kó ara fẹ́ra kù ọlọ́run jẹ́mi tàwa náà gùn kò ní ṣe ń tẹ̀lé ń tẹ̀lé ẹ lẹ́yìn ọmọ ẹ pẹ̀lẹ́ bú kí yín ó yá wa ẹ pẹ̀lẹ́ ẹ lẹ́. olóyè ọ̀tún àti gbogbo ẹ̀yin olóyè ojú ò ní tì ẹ mọ tó jọ mi lójújú àlá ni mo láti kábíyèsí jókòó tì mí wọ́n ní tó ọmọ mi mo ń lọ rìn àjò ilé dọ̀wọ́ ẹ̀ o kò pẹ́ mi fóònù yìí jí mi yẹn ni mo fi sọ wípé ah! ìrìn ti wó. àbẹ́rẹ́ ah, rí nǹkan báwọn bí kíkàn nìkan ẹnìkan òkú ní bímọ tí ẹ̀ ń sọ ń bá lé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bàbá yín ti sọ àsọtẹ́lẹ̀ ẹ̀yin lè wá mọ bẹ́ẹ̀ ṣe pé gbogbo ẹbí yín tí ò ní sógun tí ò ní sọ́tẹ̀ kẹ́yìn náà sì mọ gbáradì láti mọ múra àti wọ ìpèbí. torí pé tá a bá ní ká mọ fi òní tọ̀ lásùn ẹkún Akan pariwo lásán yẹn ń lọ kò ti lọ́nà. kò sí lọ́nà olórí òsì kó ti jẹ́ náà nù. àmọ́ kó tó pé ẹ wọ ìpè bí ẹ jẹ́ ká mẹ́rin tí ó sin ẹ̀yìn gbẹ̀rẹ̀ màmá yìí bẹ́yìn náà ṣe sin bàbá yín gbẹ̀rẹ̀ jọ̀kẹ́ ní ànágbà wọn kò sórí àpèrè yìí ẹ sì mọ̀ pé lù lálẹ́ mi bá a ń ṣe nù á sì gbọdọ̀ á sì bẹ́ẹ̀ mọ̀ ọlọ́mọ bá mi jẹ wá èyí ò ní ẹsẹ̀ lé lórí. ẹ kò ní ká fàákà jánu àkọ́bí mi gbàdébọ̀. Gbadewole <laughs> this is Prince Gbadebo. olóma àṣẹbí nígbẹ̀rẹ̀ nígbà tí bá wá dàgbà dàgbà lórí epo bàbá mi tí bá rẹ ní ogbó ọmọ tó náà bá bí àṣegbẹrẹ fún un iná tó jọba kòkò jù bẹ́ẹ̀ lọ. ẹ lẹ́nu ìgbà tí ètò ti tó báyìí ẹ̀yin náà gbogbo nǹkan tó kù ìyá ètò ìpẹ̀lú máa ṣètò ẹ̀. ẹ kẹ́ ẹ̀ mọ̀ ṣètò náà ní lóòótọ́ àmọ́ ẹ tún wáá jáfi kínní kan kún títí ọjọ́ méje òní ẹ wọ ilé lọ ẹ lórí máa wú e kó tó wáá rí pé àsìkò ọjọ́ méje wo tó gbogbo nǹkan tó bá yẹ ká ṣe àwa ò ti ṣe. ẹ dákun ètùtù kọ́. gbogbo nǹkan ètùtù pátá ẹ dáadáa wo lóye ọwọ́ wa ni wà. owó níná ń kọ́. ọwọ́ yín nìyẹn. ọ̀dọ̀ wa ni. ẹ̀yin lẹ́sìn tó wọ. ẹ̀yin ẹ̀yin ò ṣe problem prince ó ti ṣẹlẹ̀ báyìí o ò gbọ́dọ̀ travel o ọjọ́ méje ni wọ́n pè é o. ṣé ti máa travel tẹ́lẹ̀ ni. Ah, ní lọ. ó lè jẹun London to jẹ tálẹ́ lamẹ́ríkà bí ẹyẹ ni. ẹ prince mo travel lásìkò yìí o lẹ́yìn ọba sí ma bẹ ìgbéré travel o èyí àfi passport pamọ́ èmi travel o tó gbọ́. ẹ ṣe gan ọlọ́wọ́ pẹ̀lú wa. ẹ ṣe ẹ rọra ẹ kú ìrìn ẹ kú ìrìn ẹ rọra o ẹ kú ọdún yẹn o. Hmm. a ti dé láti eh, ọ̀dọ̀ wa nsìn i will get back to you my dear friend information as soon as possible hmm, ṣùgbọ́n Oh no, ń kí ẹ ọba So kí ẹ Oh no, no ọlọ́run ló let me know about ìgbà tó five minutes ago what ó ti pè mí ní kábíyèsí more than fifteen times jẹ́ ká ti ẹ̀ dé palace ẹ̀ ọmọ ìlú èyí tó kọ̀ mí Come. mọ́ labakẹ́ òwú rẹ̀ kí ló dé máa wù jọ kí ni gbogbo èyí tẹ̀ sọ ní palasi láti ẹ̀rẹ̀ dáwọ̀ lẹ́ ń sọ ní palasi tẹ̀ ń sọ pé Gbádébọ̀ òun lẹ fà kalẹ̀ of course Gbádébọ̀ ni kí ló dé kí ló kọ̀ ẹ̀kọ́ ní Gbádébọ̀ ọmọ mi ni Gbádébọ̀ sọ tani ló fà kalẹ̀ níbo ló ti jọmọ wa láàrin èmi àti ẹ sọmọ wa ni làbákẹ́ láàrin èmi àti ẹ ọmọ mi ni Gbádébọ̀ first born mi ni Gbádébọ̀ dásán bí irọ́ lupa kì í ṣe ọmọ wa mi ò fẹ́ sọ̀rọ̀ ń ṣojú àwọn ọmọ ni o mo ṣe dákẹ́ sọ́rí pé mo dákẹ́ tàbí délé ni abẹ́ta kò tètè gbéra nísìn kò lọ sọ fún wọn ní palace padà wípé o ṣe mistake ni o ládébọ̀ kan ló fẹ́ darúkọ o adékọ́lá ló fẹ́ darúkọ. làbákẹ́ as far as i'm concerned ládébọ̀ làkọ́ bí mi mo ti fa kalẹ̀ ìfakalẹ̀ nìyẹn. kì í ṣe ọmọ wa àbúgbàgbé ni ẹni ṣe gbàgbé pé kì í ṣe ọmọ wa ọmọ wa kọ́. ìtọ́ tó bá ti bọ́ sílẹ̀ kò tún ní padà sẹ́nu mọ́ láíláí. màá wá jẹ́ kó mọ̀ wípé mi tó bá bọ́ sílẹ̀ máa palẹ̀ mọ́ ẹ̀ báyìí. màá lọ sí ẹlẹ́nu ni. wàá rọ sí mi lẹ́nu. bẹ́ẹ̀ni wàá rọ sí mi lẹ́nu. bẹ́ẹ̀ni làbájẹ́ o. bá dé bọ̀ ni mo fà sílẹ̀ o ni mo dẹ̀ fà sílẹ̀ period. adé adé adé fúnra ara ẹ̀ ló fẹ́ kí ọwọ́ ara ẹ̀ fa wàhálà sí ilé pàdé rẹ̀. làbájẹ́ làbájẹ́ mi ò ní padà kọ́ ní wàhálà lólé èmi ni mo sọ ó fọlá sọ̀rọ̀ aládé. ìdìgbà ìlẹ́gẹ̀ ìdádẹ́jì. ṣé o kì í bá Adébíyí sọ̀rọ̀? àbí àdọ́gbà náà really do not understand. kò mọ̀jú kó jókòó sórí fóònù lọ ṣáá ní gbogbo ayé ẹ̀ tó bá dẹ̀ jókòó síbẹ̀ kò ní rí nǹkan gidi kankan ṣe ju kó máa bọ́kùnrin sọ̀rọ̀ lọ. yes kò mọ̀ pé mo wà lẹ́nu ọ̀nà yàrá òun lánàá mi ò mọ ọmọkùnrin náà tó bá sọ̀rọ̀ ó lò tútù hàn gbogbo òyìnbó tí mo mọ̀ tán lé ayé pátápátá ló fi bá bọ̀bọ̀ yẹn sọ̀rọ̀ mi ò róyìnbó ọ̀kan mọ́ tó kù ní dictionary mi ọkọ̀ kan òwúrọ̀ jọ pátápátá pátápátá. I told you my friend. Will you keep short? ta ló ń bá sọ̀rọ̀ tó ń sọ òyìnbó? ẹ́ gbogbo òróbìnrin ẹgbẹ́ ẹ bá ṣe ọ̀rẹ́ ọkùnrin ló máa bá ṣe ọ̀rẹ́ oyo ó máa tó ẹ ti wọn ń sọ fún yàn olókùnrin ìgbà báyìí méjì níwájú àṣẹ̀gbọ́n o ò lè kọ́ ọmọ bọ́kùnrin ṣe máa handle obìnrin látara mọ̀ pé òkun ṣe ọmọ ìkéré mọ́ ọmọ ọba dẹ̀ ní ẹ̀fọ́ dàmàtà tó fi kí ẹ̀fọ́. adékọ̀ọ́lẹ̀ adékọ̀ọ́lẹ̀ adékọ̀ọ́lẹ̀. ṣẹlẹ̀ náà. bàbá yín ti kéde ní kó tó ṣe ti wà òun ni kó ṣàlàyé fún yín. láì jẹ bẹ́ẹ̀ wàá wà láti ojú wàhálà lọ màá jẹ́ kó mọ̀ pé wàá ní bíléèdì kó wáyé ayé bẹ́ẹ̀ ni mo wọlé rẹ̀ bẹ́ẹ̀ ni ajọ́ wà lẹ́nu ẹnu lẹ́yìn. mọ́mì mọ́mì èmi ni ọba tẹ́ tiẹ̀ ẹ jáde kí ni wọ́n tún ṣe é. obìnrin balẹ̀ bọ̀ there is no cause for alarm what is it there is no cause for alarm ni mọ́mí wọ́n gbálẹ̀kùn mọ́ yín lọ́wọ́ bẹ́ẹ̀ yẹn ẹjọ́ tí cause bá fẹ́ wà fún alarm ṣé ó máa yìnbọn fún yín ni. ìwé ilé òṣèlè ní ilé ìnà. orí. what's all this. bàbá kí ọkọ̀ máa ti dì ṣé báwo ló ń dá wa dúró wo anybody ò dá wa dúró bó jẹ́ àwọn méjì láàrin a máa ṣe a lè fún yín pọ̀ tí ìdè a máa ṣe padà fẹ́ ṣe o. ẹ wo èmi ò bá a ní ká máa ṣe bẹ́ẹ̀ yẹn o ìbá jẹ́ ká fún wọn time díẹ̀ mo ní belief pé àwọn náà máa dé bá wa mi. ìbéèrè tí n fẹ́ bèrè ni wípé ṣáà ti máa ṣe kíní yẹn lálẹ́ ọjọ́ yẹn ṣá. àwọn náà lọ sí ẹjọ́ ẹjọ́ ẹ má bínú ẹ káàbọ̀ ẹjọ́ má bínú ẹ má bínú kẹ́ ẹ tó dé o wọ́n ti bèrè pé nǹkan tá a fẹ́ ṣe ṣá máa ṣe lálẹ́ ah rárá o mi ò faramọ́ o gbogbo alámọ̀ pé ọba ṣèwádà ni nà ẹ dẹ̀ mọ̀ gbọ́ àwọn ètò tó ń ṣe ń sìn lálẹ́ mi ò fìbò pọ́pà ká ṣe máa ṣe ìkọ̀ọ̀kan lálẹ́ náà. tó tì o èmi ò faramọ́ àbáyìn rárá ah, ah, ìlú ń ṣe tiwọn àwa náà ní láti ṣe tiwa nìyà. nínà dá o. kí ló máa ṣe ní báyìí kí ló máa ṣe ẹ ẹ nù ẹ ní bá gbogbo ẹ kí ló máa ṣe. ẹ mọ̀ pé ọba ìṣèwádà ni owó òdúdó rẹ̀ ń ṣẹ̀wọ̀n kankan nǹkan tó bá fẹ́ ṣe ẹ ṣe lójú ọ̀sán ẹ má ṣe mẹ̀kọ́ lálẹ́ ṣé ẹ ti gbọ́. ẹ ṣe sà. ẹ̀yin de lágbàlagbà lẹ ju gbogbo wa lọ so o jẹ́ kí lè understand better because kò tiẹ̀ yé mi at all èmi rèé ìwọ rèé oníbò lọ́nà ọ̀run bó ṣe ń ṣe ń kàyéfì yẹn ló ń ṣe mí náà kàyéfì mo kàn rí pé attitude yẹn kàn pọ̀ jù lẹ́nu ọjọ́ mẹ́ta yìí especially látọ̀dọ̀ mọ́ mi gbogbo mo ṣe ń try láti get attention pé bóyá mo ti lè bá wọn dá sí i wọ́n mi ò tiẹ̀ wò side mi rárá ó dẹ̀ mọ́ mọ́ mi tó bá ti ń bínú bẹ́ẹ̀ wọn ọ̀ràn ẹni kò dì gbogbo ara náà fi máa ń bínú so mo kàn ra fi wọ́n lè pẹ̀lú máa wọlé gbogbo nǹkan lẹ́yìn bínú sí yẹn náà kàwa náà la máa parí ẹ̀ ok ó dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ ọkọ àti ìyàwó eh, èèyàn lè dá sí parent wa náà jẹ́ so àkàn eh, lè fagídí bá wọn dá sọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ until tó bá tó rọ̀ nínú wọn tó bá tó pè wá but èmi mọ̀ kankan àwa náà la máa parí so I think for now we should just uh, just keep looking at them do you understand. Okay. Mm. Kí bá ti sọ bẹ́ẹ̀ àṣàbúrò àdìkọ̀rọ̀ sí ilé nu ká máa òun gbà yẹn. kọ́sí kàtà fẹ́ ṣe. wọ́n ti ní pípa ti fẹ́ jẹ ọba wọ́n máa ń kọ́ fa ọba lọ́la lẹ̀ ṣé òun lè jẹ́ kó jẹ ọba tán létà ọ̀hún kọ́ dẹ̀ mú ẹni tó máa jọba next. ó ṣe é ṣé orí ní gbogbo ìlú òun ló ní àṣà tiwọn wọn máa ń tẹ̀lé ní pàtàkì jùlọ nílẹ̀ yorùbá mi in fact wọ́n ń ṣe nílẹ̀ yorùbá níbi kan ní gbogbo àgbáyé pátápátá ni a ní tradition tó wà mi ò lè fẹ́ kí kó wà nínú àwọn tó máa rí bẹ́ẹ̀ ni pé ó ti wà out of fashion ó wà cake or something ní o ọ̀pọ̀lọpọ̀ advantages ló kúnú ẹ̀ rẹpẹtẹ tí wọ́n lè mú dání fún àpẹẹrẹ wà rí pé nílùú wa wọn ní ọyá tọba bá ti tó bá ti jẹ ìwọ lọba kan immediately náà ló máa ti fa ẹni tó máa jẹ lẹ́yìn ẹ sílẹ̀ tó máa sin gbẹ́rẹ́ fún ẹ. jọ o ní disadvantages tó pọ̀ lákọ̀ọ́kọ́ ẹni tó jọba tó fọ ọmọ ẹ sílẹ̀ kẹ tó máa jẹ lẹ́yìn méjì jẹ o tó bá bọ́ ọmọ two hundred. o ti wá fa ẹyọkàn kalẹ̀ pé ẹyọkàn yìí òun ni kó sin gbẹ́rẹ́ fún mi ló máa jọba tán tèmi bá ti rí bí àgbáre one ninety nine tó kù wọ́n ti gbà ká mú pé tó ẹ̀ẹ̀kan tí dáàdi wá fà sílẹ̀ ló máa jọba kò sí pé wọ́n sáré ara wọn kiri mọ́ kò sí pé wọ́n para wọn ẹ̀wọ̀n di ọ̀tẹ̀ ara wọn ẹ̀wọ̀n wọn wá kú méjì wọn kú mẹ́ta kò ní sí yẹn gbogbo one ninety nine àti ra nǹkan òkè ẹ jẹ́ ká support ẹni tí dáàdi wá fà sílẹ̀ ẹni tó tún wá fà sílẹ̀ náà òun náà ti bẹ̀rẹ̀ sí máa kó àṣà àti ṣe ẹni tó lè sìn sórí ìtẹ́ á mọ̀ pé ọ̀rọ̀ báyìí má jẹ́ kí n sọ wọn gbọ́dọ̀ gbọ́ pé ọba ló sọ ọ̀rọ̀ báyìí ibi báyìí má jẹ́ kí n rìn síbẹ̀ eré báyìí má jẹ́ n ṣe fàájì báyìí mi gbọ́dọ̀ ṣe nǹkan báyìí báyìí báyìí gbogbo ẹ̀ pátá ni ó ti máa yé o náà láti máa hùwà bí ọba láti máa ṣẹ̀ṣẹ̀ ọba kó tó di pé wà gorí ìtẹ́ yẹn. so nǹkan tó ń sọ fún mi ní ìsìn pé ẹ lè máa tẹ̀lé wa lọ club mọ́ báyìí. <laughs> irọ́ irọ́ irọ́ royal club ń ṣì lè wà ẹ̀tọ́ pé à á mọ àwọn tó máa wà ń bẹ̀. Adébọ́lá, ṣé bàbá yẹn ti sọ ọ̀rọ̀ tí mo ní kó sọ fún ẹ? Ẹ lè sọ ní kí fún ọ. Mo sọ nǹkan kan fún yín. Bàbá yín náà ńkọ́? Ẹ di wà nílẹ̀. Wọ́n mi mú kí ibẹ̀ ṣe wọlé bá. Tó bá kí mi tí mi bá dáhùn, ṣé kò yẹ kó mọ̀ pé wàhálà ti wà nìyẹn? Wàhálà ti dé. Mo fẹ́ tú ní ọba ni, mo fẹ́ parí ọba jẹ́ gidi bí mo ṣe wà yìí. Tí dáde yóò bá sọ ọkọ, wọ́n mọ̀ náà àti ìgbéra kan a lè bá òkè. mo ní ọ̀rọ̀ ẹ̀rọ babakẹ́ babakẹ́ tí ẹ̀gà bá fẹnu ẹ̀ kọ́lé kẹ́gà má fẹnu ẹ̀ jù. òwò bí ilé ìdùn wọ̀ fún ẹ mọ̀ má sọ ìkorò sínú ilé babakẹ́ babakẹ́ mo ti ṣetán láti da ìkorò sí i tó ju ìkorò lọ èyí ni mo máa dà sí i torí pé kí ire tèmi kó lè tèmi lọ́wọ́ bẹ́ẹ̀ ni mo fẹ́ gba ire tèmi mo fẹ́ kó tèmi lọ́wọ́ ẹni ẹlẹ́ni ò lè gba jẹ́nike lójú ayé mi tí mi ò tí kù wo Adékọ́lá torí pé adé wà nínú orúkọ ẹ èmi àti bàbá ẹ la <laughs> bí ẹ èmi tí mo dẹ̀jẹ̀ lé ẹ lórí bàbá ẹ ni Adébímpé èmi tí mo dẹ̀jẹ̀ lé ẹ lórí ni òye pàdé wà ní orúkọ ẹ bàbá tí mo bí ẹ fún ni kò pé méjì. Hmm ń gbájé kiri ni ó gbájé wá fún yín ni. èmi kọ́ ni mo bí ẹ èmi àti bàbá yìí kọ́ la bí ẹ o àwọn akọ́ la bí ẹ èmi kọ́ mo jẹ̀jẹ̀ bí ẹ lórí olùgbọ́ ọgbọ́ ọ̀làmúlẹ̀ ni bó ṣe rí ni mo sọ fún ẹ yẹn ohun tí bàbá yóò lè sọ tó ní lára ohun tó simple bàbá tẹ́. ohun tó ṣòro sọ fún bàbá yìí tí ò lè sọ tẹ́rù bà òun ni mo ti sọ yẹn bó ṣe rí ni mo sọ yẹn. bàbá tẹ́ Dádì, ṣé lóòótọ́ ni pé ẹ̀yin kọ́ lè bí bọ̀dá mi? Uh, uh, inú wa dùn láti máa ní orí ní àwùjọ ẹ impress mi gan tó bá jẹ́ bí àwọn èèyàn wa tó wà ní ìlú wa tó jẹ́ tó ń rí jẹ díẹ̀díẹ̀ ṣe ń ṣe inú ọmọ yẹn á tún dùn because a máa máa encourage wọn àwọn ọmọ yẹn ò ní máa ríra wọn bí ẹni pé àwọn dàbí ẹni tí ó sì nínú àárín wa and ó dá mi lójú pé ẹlẹ́dàá àwọn ọmọ yẹn á ṣàdúrà fún yín tó bá wà wọ́n ṣe a lè ṣàdúrà lọ ojú wa ní tí ọ̀nà wa dùn wọn. Eh, eh, ṣe rí ti àgbẹ̀fọ́ yẹn kì í ṣe problem rárá àwọn tí wọ́n sọmọ nìyẹn torí pé wọn ò ní owó ni wọn ò ní kankan lọ́wọ́ àwa tá a bá ní díẹ̀díẹ̀ báyìí so mi ò ní kankan burú láti máa ṣe fún ọ̀dọ̀ yín so kékeré lẹ ṣe rí yẹn tó máa fi dúpẹ́ àbí next month a máa gbé oríṣiríṣi kan àbí rice bí indomie bí kankan láti fi support yín kẹ́lẹ́ fún wọn àdúrà wọn gan a máa ṣiṣẹ́ lórí tiwa náà. ìfá ọ̀rọ̀ lẹ sọ ìfá ẹ̀ tètè ìbẹ́ẹ̀ sọ àwọn ọmọ kan yìí tá a lè sọ wọn ju ti ju pé ká máa ṣàdúrà fún ẹ ṣe gan ló wá dùn. ẹ sà ọmọ tá a bá ya fọ́tò yẹn mo gbọ́ pọ́n ní mọ́ǹtì ní birthday yes mọ́ǹtì ní birthday on the fourteen on the fourteen yeah my on the fourteen yẹn gangan ní birthday mi náà. wow fourteen fourteen wow. ẹ ah. sà nǹkan tó máa ṣẹlẹ̀ wípé tó bá ti ṣe pàtí tán lé mo fẹ́ ká wá síbí ìbàyẹn náà ká wá bá àwọn ọmọ yẹn náà celebrate kì wá ṣòun nìkan o pẹ̀lú gbogbo àwọn ọmọ tá bí ní mọ́tì. kò sí problem you are welcome ẹ ṣé gan-an ni god bless you ẹ ṣé gan-an ni. ẹ ṣé púpọ̀ eh, ẹ mrs mabe. ẹ jẹ báwo bí wọn ti tún náà ẹ ṣé kan sáà ẹ ṣé ló máa tí a bá ń rí ní gbogbo bàbá yìí in fact a máa máa continue láti máa ṣàdúrà ni àdúrà wa lórí yín kò ní dúró torí mo mọ̀ pé àlékún àlékún a máa bá yín ní gbogbo ẹ̀ so happy to have you ẹjọ́ ẹ ti deserve award eh, because a ní láti ẹ gbogbo èèyàn mọ orú èèyàn tẹ jẹ eh, ẹ deserve award ẹ bá ọmọ yẹn ṣe ń yọ ọmọ yín tán rí yín tán yọ ọmọ yín. wọ́n lè deserve award pẹ̀lú gbogbo nǹkan tó ti ṣe fún wa a ní láti fún wọn láwọ ẹ ṣe gan ni Ọlọ́run á dúró tẹ̀yìn Ọlọ́run á lẹ́wà pẹ̀lú. ẹ má ẹ má bẹ̀rẹ̀ sá kọ́ńpì ìyàwó mi ń ṣe pródọ̀tì yìí kàrí lélẹ́yìí gàrí àtẹ̀pà líle. ẹ ṣe gan ẹ ṣe ọlọ́run á túbọ̀ máa ràn yín lọ́wọ́ ẹ ṣe inú wa dùn láti rí. àwọn tó kù ní mọ́tò yẹn sàn ṣé ká kó wa. wá àwọn ọlọ́fẹ́ kó fún ra ìlú wá ẹ ṣe ṣe ti rí. orúkọ kọ́ńpì wa. ẹ ká sọ ẹ ká sọ ọ̀nà ìmúwé mu. ọmọ yìí ni mo rí ní ẹgbẹ́ ilé mi so wọ́n ní sáré gbé wá síbi torí wà láwọn ọlọ́pàá kí n gbé wá sílẹ̀ àwọn aláìní bí. Ah, ẹ dúró ná ìgbà tí wọ́n gbé ọmọ sẹ́yìn kù lé lẹ́yìn ẹ kọ́ fìrí èèyàn tó gbé síbẹ̀ rárá ni. àwọn tó kú kó fi tó jọ̀bọ̀ ọmọ bíbá wò ni. ilé ìtọ́ ìṣẹ́rí kílẹ̀ yẹn fún wí lẹ́nu. ẹ màdá kò lè tó yẹn à kò lè tó yẹn ṣe rí ohun tó tọ́ lábẹ́ òfin gẹ́gẹ́ bí ọmọ ìlú rere ẹ ti ṣe yìí ẹ̀tọ́ tiwa náà gbà lọ́wọ́ yín ni ẹ má bínú ẹ má bọ̀ ẹ má bọ̀. ẹ má bọ̀ náà ṣe ẹ sà so God bless ẹ jẹ́ kí n tètè attend sí àwọn kẹ́kọ̀ọ́ lọ́sẹ̀ wá. ṣẹ́rí ẹ yẹsà eléyìí ó ṣojú wa òun náà ni mo bá ìyàwó mi sọ spiriti èmi àti ìyàwó mi òun mi ká gba ọmọ ẹ ká máa lọ tọ́jú ẹ. ok kí ẹ bá wa tọ́jú ẹ. wow inú wa dùn láti lè yí sẹ́ ẹ ṣe rí ẹ dìsáàfù tó tún jù yẹn lọ ṣùgbọ́n ó ní àwọn ìgbésẹ̀ ẹ máa gbé ẹ máa ní láti kí ọwọ́ bá àwọn òwe kan ká tó yọ̀ǹda ọmọ yẹn fún yín. ẹ kọ̀ọ̀kan sí ẹ máa bọ̀. Gbadebo. Ṣorí nǹkan tó dálé, ṣorí tó dálé. Let me tell you something. If anything happens to Gbadebo, you are dead. see anything. I did not. Gbogbo ń tẹ̀ sọ pátá, kò sí kankan tí ò yé mi. Àmọ́ tẹ́mi sọ fún yín ni pé iṣu tó wà nínú ilé tèmi kankan tí kò yanjú lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ báyìí. Àfi kí kọ́kọ́ tiẹ̀ fèsì yẹn tí ì bá rí yanjú lọ́kùnrin rárá rárá ìyẹn ló yìí wà lórí ẹ̀mí mi tí mo wá tún lówó lọ́wọ́ báyìí ó ga o ó ga gan ó ga ju òkè pẹ̀tẹ́sì mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lọ ẹ wò bá yanjú ẹ̀ àmàmà wa gbọ́ tiẹ̀ òwúrò ó dàbọ̀ níta. but mọ́mì iṣu olú tó wà nílé tá a fà. iṣu tó wà ní ilé wa tá a rán mọ́ ṣáà tí ìyọrí ẹ̀ ni àì tí ìyọrí ẹ̀ sí tí mo fẹ́ kó yọrí sí àbí òun kó dọ̀rọ̀ lọ́bàtà yìí fà lọ́wọ́lọ́wọ́ yìí iṣu tó ju iṣu lọ ni. mú mi mú sọ fún un èfi kó dá mi lè yẹkun sí gbẹrẹ tó fẹ́ sí. Adékọ̀lá kí n fi bọ̀dẹ́ ẹ̀ lẹ́ta ní bọ̀dẹ́ ẹ̀ ẹ̀gbọ́n wo ni mo fi wọ̀ ẹ́ ọmọ tí ò ṣe èmi ni mo bí kì í ṣe bàbá yín ló bí ó wá sí gbẹ́rẹ́ fún bàbá yín kò yé o tí òun bá fi lè sí gbẹ́rẹ́ fún bàbá yín pẹ́rẹ́ ọmọ tóun náà bá bí ló máa sí wẹ́rẹ́ fún un á jẹ́ wípé ọba ti jókòó sínú ilé wọn ni <laughs> wọ́n tẹ́wọ́ gbòòrè olóore èmi ò nígbà nígbà tóun bá ti ṣe tó bá wá wà nínú ilé wọn ẹ̀yin kan á lò sí nìyẹn kí lẹ wá fi jẹ́ ọmọ ọba fún un èmi ò nígbà o ohun tó bá gbà òun ni mo máa fún un wọn nítojú mi ìmọ̀ ìyàn mi mẹ́bọ̀ oore tèmi kó wá bọ́ sọ́wọ́ ẹlòmíì ohun tí mo yìí fàyà fi kí fagiri yọjú kí oore mi kó dúró nílé mi ní kó má bọ̀ síta èmi kàn mọ mi ò mọ ẹyẹ tó ṣù mímọ ó wá kó oore tèmi lọ àbọ̀wọ̀n kó oore tí yín ló fẹ́ kó lọ yẹn ah, ọlọ́run má láyé láyé ẹ tọ́ lọ wò ó kàn. mọ́mí ọ̀ sílẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ó sọ sí nílẹ̀ nù ó sì kúrò sí. ẹ bẹ́ẹ̀ ni àmọ́ ìwọ ohun tẹ̀mí fẹ́ kó ṣe ni tí bá ti dúró kó dúró pẹ̀lú mi níbi tí bá nọ̀ọ̀sẹ̀ sí ni kó nọ̀ọ̀sẹ̀ sí tí bá ti ń wọ̀ báyìí tí mò ń fà tí mò ń bá bá mi fà á ni ìhun tí mo fẹ́ kí wọ́n ṣe nìyẹn o ó ní mo ti lọ ti gbọ́ tí mò ń sọ fún ẹ̀yẹn o kì í ṣe kí n bá bẹ̀rẹ̀ sí ní túbú látòrí òkè sílẹ̀ kí wọn náà má lè sọ pàtì mi. èmi kẹ màá jẹ́ kẹ́nìkan wá kórè ayọ̀ mi kó wá kó lọ síbi kan ọlọ́run ò ní jẹ́ láyéláyé ó ta kó òṣì dànù. things I was expecting pé kí n pè é nígbò dání. ju kí ló lè jẹ tí iye ìwọ bá ti ẹ̀yìn gèlèkú ẹ̀kọ́ kò tó báyọ̀ lẹ́rù. kí ni gèlèkú tó ń sọ. gbadebo tó jẹ́ mo ti sọ fún wa pé gbadebo ló bá a gbé adéwà ni so don't expect me to call you my brother you are not my brother o kì í ṣe family mi mẹ́rin. Ah, ah. kí ni ìlẹ̀kẹ̀ tún ṣe lọ́wọ́ ẹ̀ bá mi gbé lẹ̀kẹ̀ lọ́wọ́ ẹ̀ jọ má jẹ́ kí ègún gbórí ègún tó ti wà lórí ẹ̀ already àwa ọmọ ọba nìkan ni àwa entitled si ìlẹ̀kẹ̀ yìí so má yẹ kí ẹ vàrí lọ́wọ́ fẹ́ kó tèkì ẹ̀ sí o ọlọ́run ò ní jẹ́ ká rogun hypertension kò sí tí ó ṣẹlẹ̀ ní ayé rí o ṣé bébì ni mo forúkọ ẹ sílẹ̀ ní palace kò dẹ̀ sí ẹni tó lè chíńjì ẹ̀ mọ́. ẹni ah, tí mo máa chíńjì ẹ̀ ni mo dé má jẹ́ kọ́kọ́ ẹ o ẹni tí máa chíńjì ẹ̀ rè èmi ni mo máa chíńjì ẹ̀ bá chíńjì ẹ̀ tí mímì kò ní mímì. làbákẹ́ làbákẹ́ níjọ́ ló fẹ́ fi wà ilé tó wù ilé tó. àwọn ah, mi ò lè sílẹ̀ àti ti bá gbẹ̀tọ́ mi tọ́mi bá bọ́ sí mi lọ́wọ́ ìgbà yẹn ni gbogbo ẹ̀dẹ̀dẹ̀ máa rọlẹ̀ ṣùgbọ́n láìsí yẹn wàhálà ọmọ ọmọ bá wàhálà ni wo gbadebo o ti gbé adé wá fáwọn ọmọ mi gbégbé bọ̀ tí ẹ padà sílé àwọn tó ní ẹni tí ò bá fẹ́ ṣí ẹ̀ sí tó ò fẹ́ ṣí ẹ lẹ́yà tó ò fẹ́ kí àwọn èèyàn bọ̀ wípé ọmọ àlè ni ẹ <laughs> tètè fi ẹ̀tọ́ àwọn ọmọ mi lẹ̀ ó sọ pé adékọ́lá ó yọ̀ǹda fún ẹ ìwọ ló ní ìkú ẹ torí àwọn ọmọ mi ló ní ìkú wọn. láì sí yẹn láì sí yẹn. Labakẹ́. wà á nìrọ̀. Labakẹ́. Labakẹ́. kí n ṣe bọ̀dá ẹ̀ ṣọ̀rẹ́ wọ́n ní tàbá ka irú inú ẹrú máa bàjẹ́ wọ́n mi ti ka irú already inú ẹrú mi dẹ̀ ti bàjẹ́ kí ni mo fẹ́ máa dúró ṣe nílé tí mo bá dúró síbi nígbà tí mo bá kàn fẹ́ máa yọ àlàáfíà nílé ilé ni listen ó bẹ́tà kí n máa bá tèmi náà èmi náà ń ṣe ọmọ kékeré mọ́ of course ìfẹ́ ló jẹ́ kí n ṣe wà nílé náà tipẹ́tipẹ́. normally ọ̀yẹ́ kémi náà ti máa dágbé láyé ara mi nígbà tẹ́mi ìjọba lè tí ti dé kan lájọmọ ọkọ̀ mo wá fẹ́ máa ṣe tí bá lọ́kọ̀ ọmọ mi àlebalẹ̀ pé Jẹ́kọ́lá ló máa jọba ó ti yẹ. Let me just go I'm mature enough to take you myself. ẹ̀gbọ́n mi ti mi a continue láti máa you are my brother We love you in this house. We need you in this house. You can't go anywhere. Ẹ like what fi wá sílé ìkẹ́ ẹ̀kọ́ lọ. Ẹ mọ ọkọ, ṣáyé gbogbo èyí tí mọ́mí sọ yẹn, ó kàn sọ money? wọ́n ni. Èyí náà mọ bóbìnrin ṣe máa And you should understand. You are my brother. Ẹ wo, obìnrin ni mí. Mo máa bá mọ́mí sọ̀rọ̀. Mo rà fi ń ṣọ̀kọ́ máa We love you. We need you in this house, please normally ọmọ tó bá kọ́ tó bá gbẹ̀gbọ́ bó ṣe kó sọ̀rọ̀ ló ṣe sọ̀rọ̀ I appreciate that but the fact is I am not your brother. torí tí mi bá lọ wọ́n mi máa mú inú ilé ìgbóná fún gbogbo ìgbà pátákó ṣe fẹ́mi nìkan already o ti ń gbóná fẹ́mi ó bẹ́tà kẹ́hìn ṣe máa enjoy ṣùtì kò sí nǹkan kan tí mò ń dúró ṣe nílé mi I just have to leave sorry listen. Kò ní túmọ̀ kankan please. We really need you in this house. Please, we need you. Emma, we must feel silly. You know we love you. Please. Adébímpé, Tony ní bá ti fi àparí ìṣòro àlejò. Òwe need to know you. Mommy àparí ìṣòro mi. Ẹ jẹ́ kí n him bá tèmi lọ. There's no point. If I'm not careful, mo máa da gbogbo inú ilé ìwé. times upon am, It's see peace. Let me just go ẹ jẹ́ ká dé fún mi jọ dé bí fún mi fún mi tó. èmi mọ̀ pé tọ́lọ́mbà yìí sọ yìí pé path wa ó ṣe máa cross in life then it's fine tó bá dẹ̀ sọ pé no. ètò ìkọsídà wa náà ẹrù tiwa àmọ́ bọ́ mú mi sọ̀rọ̀ mú mi dè máa gbọ́ I am very sure. níwọ̀n lóye ni méjì ń dá padà sínú lómi yìí we love you. wàhálà ojú wàhálà ojú ẹ jọ ẹni kankan bá kí mi kájà fún ẹ̀kọ́ sún sẹ́yìn ni. ìwọ ìyàwó ọba lọ́la ló ń sọ slang ló ń sọ ajá fún ọ láì ṣe small doctor. àá sọ fún ẹ pé big doctor lèmi kan bí mo ṣe wà yìí lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. ẹ kí ló tún dé báyìí. kí ló ṣẹlẹ̀ <laughs> ẹyìn tí ìmọ̀ kankan. mo sọ fún ẹ mo ní láàárọ̀ lọ́sàn-án lálẹ́ wàhálà màmá wọlé fẹ̀yìn ìmí ìtútù dé báyìí. ó yá láti kọ́ tù olókọ̀t. bẹ́ẹ̀ni. olókọ̀t. good afternoon sir. good afternoon how please who is prince Tadebo Williams. that's all right sir. this is for you from the court sir. and please who is prince Adegoroye Williams. Amen. sir this is also for you. and ejo make sure you follow nǹkan tó à ní Thank you, sir. Ah, go rest ẹjọ́ tá ló ní fún wọn kó láti má kó wọn kó wá wá wù wọn kó lù wọn dànù ó da ẹ ṣe o ó dàbọ̀ wọ́n ń ṣẹ̀wọ̀n. ẹ ló lọ́yà jọ̀ọ́ mi gẹ́ẹ̀tì àwọn méjì sí mẹ́ta rẹ́dì iṣu kan wà ọ̀gá náà àrílẹ́tì ṣùgbọ́n. Làbákẹ́ Làbákẹ́ Làbákẹ́ ìwọ lọ sí court without my permission. Yes. Ìwọ lọ court without my permission. Wọ́n lọ nìyẹn. Olọ́kọ̀. Yes alábàkẹ́ ah! ah! wọ́n á jọ lójú àwọn ọmọ tó ń jọ lójú ìbàdí sọ wọn. irọ́ ló pa èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ àti sọ̀rọ̀ àwọn ọmọ ẹ. o lè ti tó nà ọmọ mi. ìwọ lọ́kọ̀ olókọ̀ lórí lórí ọmọ àlè ọmọ tí ò lẹ́bi tí ò lára wá ti sọ̀nà ọmọ ọmọ tẹ̀lé. ọmọ àlè kà. Ah. tàbájọ wá dé kóòtù eh. kí wọ́n sọ kóòtù wọ́n wá gbé ayé sì bá ti mọ́lé lẹ́yìn tọmọ mi bá jọba tó wá ṣẹ̀ṣẹ̀ wá gbà èmi ẹ wọlé ma. ṣẹlí ṣẹlí ayé. ayé ọmọ bá wọlé nìṣó. ìsọkè ọmọ ọmọ wọlé nìṣó. má ti jọ. ìwọ bá ti tọ́nà ọmọ rẹ nítorí ọmọ ọlọ́mọ ọmọ ewu ọmọ tí ò jẹ́ ọmọ ọmọ bẹ́ẹ̀ ká sí ìṣó. bẹ́ẹ̀ ká sí olóyè ṣé kò yẹ kó ẹ̀yin olóyè ìrọ̀lọ́jà bí ṣe ń bọ̀ ni mo ṣe rí àwọn arákùnrin àtàrábìnrin níwájú ààfin wọn làwọn fẹ́ ráwọ̀ olójì bó ṣe ń wù ú. ẹ káàbọ̀. ẹ ṣe sá láti kóòtù láti wá sá so a ní lẹ́tà fún yín sá ẹ̀yin olóyè. kóòtù. bẹ́ẹ̀ sá. ẹ kò burú ẹ̀fẹ̀ kan tẹ́lẹ̀ náà a ní ìpàdé tá a fẹ́ ṣe àyìn lónìí pẹ̀lú àwọn olóyè yòókù. bóyá kẹ́ wá lọ lè jókòó yàrá àgbàlejò o nígbà bá ṣe pàdé wa tán á pè yín ẹ lè wá ṣàlàyé lẹ. ẹ lọ síwájú lọ òun òun èsì tẹ́sí ló fẹ́ lókùn bẹ́ẹ̀. kó má lọ pé nǹkan tí mò ń rò ni torí mò ń awuyewuye láàrin Prince Williams àti ìyàwó ojú rẹ rè. ẹ ah, ah, náà gbéyàwó bá àbádé kì í ẹ káwọ tó dé. láì fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ pé jù Prince Gbadebo lẹ́tọ̀ọ́ sí orúkọ ìdílé Prince Williams torí pọ̀lọ̀gbà tọ̀ ni. Objection my lord. Objection sustained. Olúwa mi tí ẹ bá lè gbà mí láyè mo ní ẹlẹ́rìí tó wà pẹ̀lú wa nínú ilé ẹjọ́ ìlẹ́ni tó lè bá mi tan ìmọ́lẹ̀ sí ẹjọ́ tí à ń ṣe lọ́wọ́ yìí. Thank you my lord. Prince Adébóyè. Ayọ̀. ẹlẹ́sìn mùsùlùmí ni àbẹ̀lẹ́sìn gbà. ìgbàgbọ́. èmi. èmi prince adégoróyè williams. mo ṣe búra nílé ẹjọ́ yìí. mo ṣe búra nílé ẹjọ́ yìí lónìí. pé gbogbo ẹ̀rí tí màá jẹ́. òtítọ́ ni. òtítọ́ ni. mi ò ní fi gbá kan bọ̀kan nínú. mi ò ní fi gbá kan bọ̀kan nínú. olúwa kúrò mi lọ. olúwa kúrò mi lọ. prince adégoróyè williams ṣé lóòtítọ́ lẹ gba prince gbádébọ̀ tó. lóòótọ́ lágbà prince gbadebo claims tán ṣùgbọ́n bí ọ̀rọ̀ ṣe jẹ́ gangan nílé yìí. ọbẹ̀ ara o. bàbá mi. àti mi. bàbá mi. rárá ma. ó yẹ ká ẹ ṣe kọ́ńtì kó wọn kó má máa fa aṣọ yìí yá. ẹ ṣé wọn náà ṣe ń wọlé. bẹ́ẹ̀ ni mo ṣe wọlé. àyà ah, àjẹ pé mo mọ rí ni báwo ni ṣe. ìyàwó ẹ̀ kọ́. ó wà nílé. gbogbo ohun mi ni. olùwà ní yàrá kò máa relax. ẹ bá mi pè. máa já máa já. yẹsẹ. what tẹ máa ṣí ọwọ́ ẹ̀ máa ṣí ẹni ọ̀nà ṣé kò ní ti kò ní ti lù rárá bó ti lè lù mọ́ kò lọ bí nẹ́mi kò bá ọ̀rẹ́ lọ bí nẹ́mi rò kò wá ṣí ẹ lórí kò máa lọ bí ṣí ẹ lórí ọ̀rọ̀ ẹ yé mi ọ̀rọ̀ yé mi ò tí ì débi tó máa débi tí a yà sí ó ì tí ì débi tó máa débi tí a yà sí torí pé orí lọ́mọ ọba kò wá rò kò yá kò ti débi máa kù sí kò ì ní. ọ̀rọ̀ yìí pọ̀ ọmọdé ni wàá máa bímọ máa bímọ lọ́nà ìṣọ̀mọ̀ aago mélòó lẹ máa bímọ aago mélòó wọn ní aago mélòó lẹ máa bímọ ìka ìwọ ọkọ fúnra rẹ ó mọ adéguruyi ó mọ kó yẹ kó tètè bímọ torí pé ọ̀rọ̀ tí mo ń sọ yóò yé ó yé mi bí ò bá tẹ yé owó yé wo yé mi sórí wọn ti ẹ̀dẹ̀ àlè má jẹ́ kókó báyìí wọ́n ti máa sọ fún ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ìnáwó pẹ̀lú ìgbà tí wọ́n wá sọ pé ẹ̀ máa bímọ ọdún mélòó lẹ fi jọ tẹ̀lé ra ìwọ ọgọ kiri ọdún kan ìgbà tẹ tó máa tẹ̀ ti ṣe wẹ́dì ní ọdún méjì wọ́n bá mi wò papọ̀ lọ́dún mẹ́ta aago mélòó ló wá yá o tẹ́ máa bímọ nígbà tó mọ̀ pé òyì ti ṣetán àti bímọ kí lẹ ṣe wẹ́ẹ̀dì fún ó mọ̀ pé gbà tẹ́ ti ṣe wẹ́ẹ̀dì yẹn láti bẹ̀rẹ̀ sí ní báyìí kà ọdún kẹta ló bẹ́ẹ̀mí ṣe kà ó ọdún kẹta ọ̀rọ̀ rẹ̀ àbàbà ni ó yá o mi ò tí kò já o mo ṣe fi dá mi sílẹ̀ mo ṣe pàṣẹ fún ẹ ní mọ́ni mo fún ẹ ní three months. oṣù mẹ́ta kẹ́ẹ̀ oṣù mẹ́ta péré lẹ́yìn oṣù mẹ́ta ní ìbàrí kínú ìgbésò kó dégbà kó o lóyún kó o sọ fún mi kó o lóyún mo gbọ́ ní ìsìn wàá rí ọ̀dà sáyẹn máa kó gbogbo ẹrù ẹ fúnra ara mi ni màá máa dà ní òkú síta adékolóye gbogbo ibi tọ́mọ bá wà lára ẹ fún ìwọ náà lè ní oṣù ọ̀pọ̀ gbà gbà lọ́wọ́ ẹ tipátipá ẹ bá mi wá nǹkan tí màá jẹ abẹ́ ìlú jẹ́ lé abala ti kí ni ọbẹ̀ ẹ̀fọ́ ẹ lọ ṣe wá abó lè ṣe abó lè ṣe mo ti sọ̀rọ̀ yẹn ẹ wọ́n kò jiná. ọ̀rọ̀ tẹ̀sán ti pọ̀ jù pọ̀ ìṣẹ̀lẹ̀ pọ̀rọ̀ àjèjì ó ti pọ̀ jù ọmọdé ni. kódà waduh Instagram. yẹn búkì gbé débọ̀ ṣe rí lọ àwọn èèyàn fẹ́ràn láti máa gbé débọ̀ so wọ́n ṣe máa ń gbé kiri nìyẹn. bẹ́ẹ̀ni tí ẹ rí ẹ má bínú ẹ̀yin ni wàá rí mà ẹrọ kò sí inú kankan rárá mà ẹ̀yin mo fẹ́ jẹ́ kí débọ̀ kó máa wá gbé lọ́dọ̀ mi mo fẹ́ jẹ́ kí kí ooru ooru ara mi kò fẹ́ sí débọ̀ kúrò ara tiẹ̀ náà kò fẹ́ sí kájọ máa gbé nígbè yìí fún láwọn ọkùnrin kì í ṣáà kí n lè gáìdẹ̀ láwọn ọkùnrin. ṣé wọ́n ní mi ìtọ́jú débọ̀ ni. irọ́ o irọ́ o. nítorí mo ní wọ́n ti gbé wọ́n ti gbé ṣeré lọ. irọ́ o irọ́ o ṣe bẹ́ẹ̀ rárá òun kò ṣáà fi ṣe kí ni àti kájọ máa wà ọmọ ọkùnrin kájà nǹkan tó ṣàfẹ́ kájọ máa wà kájọ máa ṣe. ṣe mọ̀ pé ọmọọba ni mí ọmọọba dẹ̀ ni débọ̀ ọ̀nà táwa máa rò kò dẹ̀ ní dákìrí adé ó máa sùn ta tí mo tí mo wò nìyẹn mà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rò pé àwọn ti mú mi tó bá ń gbọ́dọ̀ mi mo rò pé orí ọmọ ọmọ wáyé sọ ọkọ tí mo wò. ìyẹn náà dà àmọ́ ìyàwó lẹ́yìn ń kọ́. ṣe rí ọ̀rọ̀ tìyàwó mi ti rò dáadáa mo ti rò dáadáa kí n tó wá kí n tó wá báyìí ní gbogbo ìgbà àti ìyàwó mi a máa lọ sí ọ̀dálẹ́sùn a máa lọ fún wọn ní ẹ̀bùn so ìjọ tá a bá máa lọ màá pè yín màá ní kí wọ́n bá wa níbẹ̀ ẹ̀kọ́ ṣe bí ẹni pé ẹ rí ọmọ ẹ ní ilé kẹta sílé yín nílé àkọ́kù tí wọ́n wá jù síbẹ̀ so èmi àti àmà báyàwó mi sọ̀rọ̀ dán yẹn èmi àti ìyàwó mi àgbà àsọ́pà àmọ́ àmà lọ tọ̀ ajẹ́ àjọmọ̀ àárín mi àti yín tíyàwó mi ò mọ̀ báyìí. Ah. mi náà dà ah, àlọ́ mi rí ìgò dáadáa ẹ̀rí o ìyẹn náà dáa kí ni kí n máa fi ṣe yín ní àlejò báyìí. <laughs> àlejò kẹ ìgbà tó ṣe látijọ́ ni wọ́n má gbà àlejò lọ àlejò kẹ èmi ni màá fi kébì ló ṣe yín lálejò. Àlọ́ mi, ẹ ṣe máa gbádùn máa. orúkọ kọ́mpìnì wa. ẹ ká sọ eh, ọmọ yìí ni mo rí ní ẹgbẹ́ ilé mi so mo wọ́n ní sáré gbé wá síbi torí wà láwọn ọlọ́pàá kí n gbé wá sílẹ̀ àwọn aláìní bì. ẹ dúró ná ìgbà tí wọ́n gbé ọmọ sẹ́yìn kù lélẹ̀ yín ẹ kọ́ fìrí èèyàn tó gbé síbẹ̀ rárá ni. àwọn tó kú kó fi tó jọ̀bọ̀ ọmọ bíbá wò ni. ilé ìtàn kílé kílé yóò fún wí lẹ́nu. ẹ eh, eh, madam kò lè tó yẹn à ah, kò lè tó yẹn ṣe rí ohun tó tọ́ lábẹ́ òfin gẹ́gẹ́ bí ọmọ ìlú rere lẹ ti ṣe yìí ẹ̀tọ́ tiwa náà gbà lọ́wọ́ yín ni ẹ má bínú ẹ má bọ̀ ẹ má bọ̀. ẹ má bọ̀ náà. ṣe ẹ sà so God bless ẹ jẹ́ kí n tètè attend sí àwọn kẹjọ lọ́sàn ẹ má bẹ̀. ṣe rí ẹ yẹ sà eléyìí ó ṣojú wa òun náà ni mo bá ìyàwó mi sọ spiriti èmi àti ìyàwó mi òun mi ká gba ọmọ yìí ká máa lọ tọ́jú ẹ. ok kí ẹ bá wa tọ́jú ẹ wow inú wa dùn láti lè yí sẹ́ ẹ̀ ṣe rí ẹ deserve ohun tó tún jù yẹn lọ ṣùgbọ́n ó ní àwọn ìgbésẹ̀ tẹ máa gbé ẹ máa ní láti kí ọwọ́ bá àwọn òwe kan ká tó yọ̀ǹda ọmọ yẹn fún yín kọ̀ọ̀kan sí níbẹ̀ ẹ ẹ má bọ̀ ẹ má bọ̀. wa fẹ́ o wá wo olúwa mi kódà ẹ̀gbọ́n ìyàwó mi tí à ń sọ̀rọ̀ ọkọ ẹ̀ ló jókòó sí ọkọ ẹ̀. olúwa mi a ní àwọn ìwé tí ó fi ìdí ọ̀rọ̀ ti prince adégoróyè sọ ìmúlẹ̀ gẹ́gẹ́ bí àbídájú. Mr. Adegoroye Williams, you may step down. Mo sún ìgbẹ́jọ́ yìí sí ọjọ́ kẹtàlá oṣù tó ń bọ̀. I rise. méjèèjì ìdájọ́ mi rèé ilé-ẹjọ́ yìí rí wípé ẹ̀rí tí ó dájú wà pé Prince Gbadebo Williams jẹ́ ọmọ bíbí inú Prince Adégoróyè Williams èyí tó fún láǹfààní láti ṣe ojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ sí bàbá kí bàbá náà sì ṣe ojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí bàbá sí ọmọ. ilé-ẹjọ́ yìí pa á láṣẹ pé ẹnikẹ́ni kò gbọdọ̀ dí lọ́wọ́. àbí fojú ọba I rise. as your lordship pleases. God. ilé ọ̀la fún gbàdánwò ìjẹ́ ọba máa máa tó àdégbòrò ẹ orúkọ láàfin sọ ọba aládé ah! ìdílé rẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní wàhálà tó ṣe wípé tó bá bẹ̀rẹ̀ sọ ọkọ ẹlòmí ò ní ká wàhálà tó ṣe wípé nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ti gbẹ̀pọ̀ inú ilé yìí inú ilé yìí àdúgbò wọn jáde jáde àwọn èèyàn wà ládùúgbò ha kí ló dé tẹ̀ bàjẹ́ inú jẹ báyìí ó ní wàhálà tó wà ha ẹ̀ṣọ́ kò ní kó ìfọ̀ ìyẹn tó wọ̀ ní wọ́n bí ọmọ yìí ó bí ọmọ yìí síta èmi àti ẹ tún lọ láti fi ọ̀rọ̀ àjọyọ̀ ọmọ. ẹ làbákẹ́ làbákẹ́ tí a bá fọn fèrè ní fọkùnfọn ohun kan ló máa mú wáyé o sùsọ̀hún sùsọ̀hún sùsọ̀hún ṣé tọ́mọ bá sọ̀kò kì í ṣe kò ní yí padà ni kí ló bá kẹ́ tó ṣe. ó dà nǹkan tí mo fẹ́ kó tún jáde nìyẹn àmọ́ nígbà tó bá yá tó tó bá yẹ èmi àti ẹ àti ìjọba ọmọ bá yé mi àwọn ẹ̀ṣẹ̀ kan wọ́n fún mi á kí lè ṣe ẹ má ṣe à ọgbọ́n ni mo máa fi tàn yín tàn yín wọlé àwọn amúgbẹ tó máa dá sí ìwé lọ́wọ́ ṣáná sí ìgbà iwájú ṣáà lọ́mọláyé ní àti àṣẹṣẹ wọn bẹ̀rẹ̀ ní ilé ayé wa. nígbà wo. ní bá ṣe wà yín náà láti máa tí mo bá sọ pé mi ò jọba mọ́. ìyá nìkan ni ìyá nìkan ló lè ṣe ló lè ní kéèyàn kọ́kọ́ máa kú. ẹ má ṣe àpẹẹrẹ ẹ má náwó jáde wò tẹ́ ẹ bá fẹ́ fi ojú sùn mí ilé ẹ jẹ́ kí n ṣe nǹkan tó wù mí nǹkan tó wù mí ni ẹ jẹ́ kí wà lọ́wọ́ ṣe ṣe rí ẹni tó jẹ́ tó ti wà lọ́wọ́ láti fi sùn ẹ̀yìn lọ́wọ́ ọ̀hún láti máa fi bó ṣe jáde wípé dáàdì kò bí ni mo ti wò pé mi ò ní retí ni mo fẹ́ máa wá bàbá lọ níbo ni mo fẹ́ máa wáyà ṣùgbọ́n àyè náà lọ́lọ́run láti ti dájú débi pé wọ́n sọ bí mo ṣe wá sílẹ̀ ayé mo wá rí wípé àwọn kan ò ní wọn bá mi orí kékeré kan lè ṣe fún mi. ẹ ń wo sọ nǹkan tó bá fẹ́ sọ tó bá ní bọ́ọ̀lù gidi ni yóò bá sọ̀rọ̀ gidi kí n dìde kí n lọ múṣẹ́ tí mo fẹ́ ṣe ṣe ní kíákíá oníkálukú bọ̀rù lọ. ẹ̀yin náà ṣì ní màmá mi ẹ̀yin tó pé láti kékeré tẹ́tí ẹ mi pa ẹ jù mí sínú kọ̀ọ̀kan tẹ bá fẹ́ kí n kú kú tó pé ẹbí àwọn àbúrò mi ẹ mọ nǹkan tẹ máa ṣe. ẹ mo ṣe wá fẹ́ pa báyìí ikú ti wá yá báyìí. I'm ready to sacrifice this. Me, ò ní interest mi ò sí pẹ́rẹ́ mo yọ̀ǹda láti inú ọkàn pé káàbúrò mi kò sin fún dáàdì tó bá dé àsìkò tí dáàdì bá dàgbà tó rí bí àgbà ń rè àbúrò mi ni kò jọba i'm fine. ẹ̀wọ̀n tó bá ti jọba màá máa kí màá máa ṣe kábíyèsí ìyẹn ló ṣe pàtàkì lọ́rùn fún ilé o. ọlọ́run tó dáa ti sọ ọlọ́run ọlọ́run tó dáa ti sọ ọlọ́run ọlọ́run tó dáa ti sọ. ṣe bẹ́ẹ̀. ọmọ mi. Ah, èmi nìyẹn ó ti bẹ̀rẹ̀ náà nìyẹn ẹ̀yin náà lè jẹun ọmọ lágbára ọlọ́run gbogbo yín lè máa gbádùn ah, lágbára ọlọ́run ah, hmm. ọlọ́run ó jẹ gbogbo ọ̀dà bá a ṣe fẹ́ àmọ́ ẹ máa múra alẹ̀ fún lóye yóò dùn yọ̀ láàrin ni ẹ wá máa wò ẹ máa wò ibi ìdẹ́hùn yẹn tún gbogbo ẹ̀kún o. àyè ń ṣe wàhálà. bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ náà máa kú àdìmá. Hmm. torí náà tí ń bọ̀ láti ìlú èbó tí wọ́n wà báyìí ṣe ayẹyẹ ìwúyè kí gbogbo lè bá gbogbo ẹ̀rín gidi. ọ̀hún lágbára ọlọ́run máa wálé tó bá ti di coronation gbogbo ẹ̀ máa wálé. yóò àwọn ọba adékọlá ẹ̀yìn wọn ní adébíṣẹ́ mọ̀ sí àgbà ọ̀lẹ́ ní ọ̀pẹ̀ inú wọn ẹ̀ kò ní hún ọ o bí iṣu bíbẹ bí èsì hun ọ̀bẹ ẹ̀ kò ní hún wọn náà ló yẹ ọkùnrin yẹ lẹ ó yà. mo ṣe bá adéwálé olúmọlúsì ọ̀làlẹ́mì àkọ́kọ́ mo ṣe bá adésọ̀yà Sànyáolú ọba tó ṣẹ̀ṣẹ̀ gbẹ́sẹ̀ mo ṣe bá bàbá mi Adégoróyè Williams Sànyáolú ọba tó yẹ ẹ̀fẹ̀ jẹ. yé yé yé ni ìlú tẹ ọmọ wa ọmọ wa ah kábíyèsí ọmọ ìlú ìgbàlẹ́ wàhálà bá ṣẹlẹ̀ kódà láti sọ wọn ti fi nínú ìlú ìjà tí mo rí mi sọlẹ̀ ìwé lè yóò ṣẹlẹ̀ rí ìfò ọ̀tún àtẹ̀dé ni ọmọ ọba adékọ́lá bí ó ti mú abẹ láti máa sí bàbá rẹ̀ kábíyèsí ní bẹ̀rẹ̀ báyìí bí kìnìún ọ̀hún ṣe jáde sínú ó sì bẹ̀rẹ̀ sí ní ìnánú bí ṣe ìnánú nínà lẹ́yìn nínà lọ́tún nínà lọ́tún ah! ọ̀tún ah! ẹni sùúrù jẹ́ ẹni sùúrù rẹ̀ ta ló ní àbúrò mi ṣáà lè lọ nulẹ̀ mẹ́ ká lọ tẹ̀ fún ọ. lọ sọ yìí ah, wọn ní ẹnu ọlọ́run ọlọ́run gbà lẹ́sẹ̀ ọlọ́run gbà ọrùn mọlẹ nínà tó lè rí amúnilẹ kọ fún ọlá kọfù. kábíyèsí ọmọ ìlú ìlú mi o bó ṣe gbogbo ti ṣẹlẹ̀ mi tí nǹkan bá fi lè rí báyìí nǹkan tuntun ni wọn fà o. ṣé mi báyẹn gbà. ẹ ṣeun kábíyèsí ẹ dákun sí ẹṣin ògbẹ́yìn lẹ bí ọmọ yìí. Ah, irú béèrè wo ni ah, ẹ tún bá tẹ̀ mí bọ̀ ẹ tún wọ̀ tẹ̀ mí ètò ń wá bí lórí ọdún kọ̀sọ̀kúkọ ah, ah, èmi ni mo bí bàbá ẹ̀ kí ló dé. ọmọ mi ni he's my son he's, he's my son first born ni ẹ tí mo fi tẹ̀lé ni last born ni. àwọn ìyá àbúrò mi ni ẹ̀rì kò jọ. ẹ mo rí mo rí bẹ́ẹ̀ ìṣẹ́gun ara yín mo rí bẹ́ẹ̀ ìṣẹ́gun ara yín. ó bá rẹ̀ mí láti ní. ṣe ṣe gbọ́ ó ní ẹ̀hún bí ṣe gbọ́ ẹ̀hún bí ó ṣe rẹ̀ mú táà bá ti ṣe ẹ̀wọ̀ kó ti ṣe gẹ́gẹ́ bí o ti rẹ̀ kú o wá yẹ ìyá rẹ̀ sẹ́jọ́ tó rẹ̀ alẹ́ ò lè sọ àwọn méjèèjì bẹ́ẹ̀ ni ẹ wà lọ́wọ́ rẹ̀. Làbákẹ́ òun sábà òun kálòlò sọ̀rọ̀ níbi òkú òun

ọmọ àná ni ẹni sùkú o. ọjà kọ́kọ́ bí ọjà kọ́kọ́ bí. ẹ má lè jáde o ọba yìí kọ́ mọ ẹ kàn ń kúyà yìí ní bí ẹ ṣe làwọn náà ṣe ẹjọ́ kìíní àná ẹ ní ìlú òṣèré ọmọdé fún yìí ẹ bẹ́ẹ̀ ní ẹsẹ̀ náà báyìí ní ẹ̀fín yẹlẹ yìí nígbà táwọn náà òfin ìlú fún yẹn ní ẹsẹ̀ ká yẹbi tó náà torí bí ẹjọ́ mi lẹ́fẹ̀ẹ́ ká lẹ́mọ̀ wọn ìkan ṣoṣo tó kù tá a ṣe é ṣe ilé ló súnmọ́ méjèèjì. wọ́n lọ inú òun máa máa gbèjì ló máa ṣe nǹkan ní ilé sí èmi kọ́ mi ò lè ẹwọ ẹni tù èmi ó ti ṣàdéhùn fún mi mi ò lè sí bẹ́ẹ̀ láéláé mi ò lè sí bẹ́ẹ̀ mọ̀ ń padà sí amẹ́ríkà ni o ah, kì í ṣe wà texas kò lè sá pé. Ah! ah, ah!

ọmọ ọba gbádébọ̀ adébísẹ́mọ́sí àgbà ọ̀lẹ bí ò ti bàjẹ́ láyé olúgbọ́n tí ò bàjẹ́ láyé àrẹ̀sà tí ò bàjẹ́ láyé àwọn wọ́rọ̀gún àga ọlọ́run lè jẹ́ ó bàjẹ́ lórí tiyín o elédùà àtàwọn tó tẹ̀lé idó lè jẹ́ ó bàjẹ́ o àṣà ó yá ó yá ẹ bẹ̀rẹ̀. Ìbà Adéwálé Olúmọlúsì Ọlálẹ́mí àkọ́kọ́. Ráṣẹ. Ìbà Adésànyà Sànyà Olú Ọlálẹ́mí tó papòdà. Àṣẹ. Mo ṣe bá bàbá mi. Àṣẹ gbòòyè. Sànyà Olú. Ìbà àṣẹ. Ọba tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ jẹ. Àṣẹ. bá a ṣe fẹ́ kó rí ìdí rí bẹ́ẹ̀ lọ díẹ̀díẹ̀ ìṣẹ́wárí bílẹ̀ wà ilé àṣẹ ni o ẹ gbọ́dọ̀ mọ wúre lóòrèkóòrè fún gbogbo òdú pápátá àti fún gbogbo ẹ̀mí yín ẹ yóò rí bá a ṣe fẹ́ rí délẹ̀ ẹ nígbà tí àwọn afọbajẹ yòókù tó ń bà fi wá bá yín ẹ̀mọ́ dìde bọ́ta rárá o ìdẹ́ wà náà rí kábíyèsí ọmọọba lórí ní pẹ́ láàfin yóò sì máa pọ̀ yóò sì máa pọ̀ yóò sì máa pọ̀ experience mi ń pọ̀ sínú ààfin ní ìlú ọlọ́run ah kábíyèsí ni ọlọ́wọ́ bá wù wọ́n lábẹ́ ó sì ọmọba bó o ní. mo ti rí sí o. àdúgbò àdúgbò orí rẹ̀ ẹ̀kú káàbọ̀ ọmọba ẹ̀kú orí rẹ̀ ẹ̀kú orí rẹ̀ ẹ̀kú orí rẹ̀ tí a ní fóònù kánú sí. ọdún àwọn orílẹ̀ gbáà ni. àti dúpẹ́. sọ́fàdì. ẹ ẹ bẹ́ẹ̀ jẹ́jọ́ tó túbọ̀ ẹ bẹ́ẹ̀ jọ túbọ̀ nígbà gbogbo nǹkan máa lọ lẹ̀ tán a máa fún ọ ní gbogbo nǹkan tó kú yé tutù tára yóò fi yájà yájà yín lé dáadáa. ẹ ẹ mo bẹ́ẹ̀ dìde ẹ dìde ẹ mọ̀ sunkún mọ̀jáde bẹ́ẹ̀ ti wà ayọ̀ lọ́rọ́ yín tó ti ẹ̀yin ọlọ́yẹ̀kẹ́ má bá fi ilé ìkẹ́ mọ́ kan pé ó ń lọ́jọ́ ayọ̀ rẹ̀.